One TV. Hello, everybody. My name is Olufunke Akindele Bello, and you're watching Sing One TV YouTube channel. Here is your one-stop hub for African entertainment. I'm not really happy the way you are treating that girl hairstyle now. So, girl, say Latin mobile. Say we have talked. You think you can treat me like that and dump me? You fool! I didn't do anything. Don't lie, you did. Eh? Shut up. Eh? Move it. So eh? move it. When you get to the station. Give me today. Mama, you go give me. Mama, wait, please. You go give me, Peter. Here you get to watch the latest movies from Sing One Production, comedy, TV shows, latest news. You want anybody right here? We want anymore? I don't know you. I don't know you. You know me, Abi. You don't know me. I know you. Talk before I blew your head. I know you. Peace and progress of the town of Ayutoro. That's right. So if you're not subscribed, why don't you click on it? Subscribe now. Little secret, click on the bell icon so you get to know anytime there's a new upload. bẹ́ lo gáwọn yìí á ah, eléyìí gbé kọ́ọ̀fù jáde gbogbo backyard front yard ló so àmọ́ wọ́n ti dúdú ju kọ́mọ̀ ah, lólu ẹ̀ ń sọ̀fọ̀ ẹ̀yìn wá nǹkan fi tó ní help blue jacket mu wa alright. Deals is the version. This is the version. This is the version. Ah, eléyìí ọ̀lọ́ gbogbo nẹ́ẹ̀kì ẹ̀ ní ń yọ lókè yìí ẹ̀ ọba lọ ọmọ buyì ah, ah, fìlà ìrè You're beautiful. You're beautiful. You're beautiful. Nathan. It's not a nigga. Ọmọ gbà lábúlé yìí. Hmm, ń lo iná. Ń wọ́n gbébùlẹ̀ Rose lè. mo lérò sí i dáa ah ṣé kìí ṣe pé wàhídì ti débi wàhídì ah bye boleros black pint black pint boleros iná àbúrúfò àbúrúfò àbúrúfò destin <laughs> ọmọ gbà jọ. Jennifer. Jennifer ó jẹ́ ṣe kíá kò máa yẹ kó pé nípàdé hùn gbogbo àwọn ẹgbẹ́ rẹ náà ti máa débẹ̀ àwọn òkùnkùn níbẹ̀ débẹ̀ á kàn sí ẹ̀dọ́nà náà ni. Hmm. ẹ mọ ọgbà mọkẹ sẹlẹ àwa yìí ni wọn ń wá ń bẹ ni irú àsìfì wo la ti yà sí ìfúnà sẹ́rí ah, ah. yín ò burú ṣé ẹ̀ ya wèrè bẹ́ẹ̀ bá àsìfì ẹ̀yin lẹ̀ àsìfì èmi àsìfà kan ṣé bí mo ṣe rí ìlú tàrè àbí bí mo ṣe rí lè sí rè kéèyàn kó má rọra dáadáa mọ́ mi o bẹ́ẹ̀ bá àsìfà kankan ẹ̀ àsìfà kankan láyé yín nù àwọn àsìfà wọ́n bí inú eré tèmi ò burú o. ọ̀rẹ́ mi yọ ah! imú ń sọ imú ń gbádùn bó ti mọ́ múra yìí ah! Ah! ọ̀rẹ́ mi ìmúra rẹ̀ mọ́ ń dá mi lọ́rùn. mo sọ i can't shout bẹ́ẹ̀ ni ẹyin ti fẹ́ isus makes the lightest noise agbófinfo ni mo ń dún yànmùyànmù. Ah. mo gbọ́ yín. agbélé yẹn. <laughs> mo gbọ́ yín. Ah. let's go there. Ah. sìríyá kẹ kẹ kẹ ayé tèrè kẹ ẹ ẹ. sẹ́rí yóò burú. kí la dé. sẹ́ẹ̀sì èrè ẹ mọ̀ pé mi sùlẹ̀ àmọ́ o látòní lọ Jennifer kẹ́n Lagos kẹ́n ó yá. Jennifer kẹ́n Lagos kẹ́n. ẹ mọ̀ twist bọ́ọ̀dì yìí ni Jennifer kẹ́n. Lagos kẹ́ ọ̀yá Jennifer ẹ mú pariwo yá yá yá yá. Jennifer kẹ́ Lagos kẹ́. ẹ ní báyìí gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún ní ìkọ̀ọ̀kan à á bẹ̀rẹ̀ sí ní sọ àwọn mèremère àwọn nǹkan ìgbéga tá a ti gbé ṣe láti ọdún kan sẹ́yìn mọ̀pá máa ń ṣe eléyìí lọ́dọọdún láti lè máa wú ara wa lórí láti lè máa tẹ̀síwájú láti máa ṣe dáadáa lọ. Tolú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní báyìí mo ti di computer engineer. Wow. Gbogbo nǹkan mi sì lọ létòlétò. Ọkọ ló kù báyìí. Ah! Ọlọ́run á ṣe é. Ayé o. Ẹ eh, sift please. Tìlẹ̀ abáwọn ni. Tìlẹ̀ abáwọn ah, ni. Tẹ̀wọ̀ rice. fún un látẹ̀wọ́. iṣẹ́ <laughs> ọ̀rẹ́ mi um, anyway alihamdulilayi ọpẹ́ ni fọ́lọ́run olúwa ṣeun ribiribi nínú ayé mi ọlọ́run wà pẹ̀lú mi ó sì mí lọ síléèwé ó dẹ̀ ṣì ń wà pẹ̀lú mi dìsìn mo lọ síléèwé mo kàwé mo mọ ìwé mi mo dẹ̀ ṣetán ní yunifásitì ẹ nígbà tí mo ṣetán yunifásitì ó tún tẹ̀lé mi fún sẹ́fíìsì ẹ̀ mi mo lọ síbẹ̀ mi ò kọsẹ̀ ọlọ́run ṣì mí lọ ó tún ṣì mí padà. <laughs> well báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti di international business woman. mo ń lọ òkè òkun mo ń dé mo ń ra ọjà mo ń padà wálé wá tà á gẹ́gẹ́ bá ṣe máa ṣe láàrin ara wa lọ́dọọdún nílùú wa ń bí mo tún ní kí n fún yín lélẹ̀ ìgbọ́ ni ẹ ṣe gan-an. ẹ hí tiẹ̀ ẹ hí tiẹ̀. tẹnìkan ṣe tẹnìkan ṣe rí ladies and gentlemen where are the men? Wọ́rẹ́fà, yà Wọ́rẹ́fà. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, èmi gan wà safe. Mo wà mo lọ sí fast. I'm doing briefly well. Mo ṣetán mo graduate Excuse me, ẹ ni joko. yìí, ó gra kí ni ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ jókòó síbi ilẹ̀ mọ̀ pé yunifásitì kan náà lèmi àti sùlẹ̀ àjọ lọ. yes bẹ́ẹ̀ ni that's true. Ah, ní ẹnu tiẹ̀ lójú èmi Shakira kò máa sọ pé o graduate ah sùlẹ̀ o graduate wọ́n rusticate ẹni. you mo mọ̀ pé òyìnbó tí mo sọ yẹn wúwo jù ẹ lọ àmọ́ màá túmọ̀ ẹ̀ fún ẹ mo rí pé òun ronú sí i màá túmọ̀ ẹ̀ fún ẹ nítorí pé èmi kàwé mo dẹ̀ mọ ìwé tí mo kà ẹ rusticate ó mìn pé wọ́n lé ẹ kúrò níléèwé ni sùlẹ̀ wọ́n lé ẹ kúrò níléèwé ni oh bẹ́ẹ̀ ni nígbà tí sùlẹ̀ adéléèwé ó bẹ̀rẹ̀ sí ní ṣe adékòdéèrè a máa ṣe báyìí bó ṣe ṣeré láàrin skul kò ní lọ kíláàsì tó bá ní à ẹ má bọ̀ ọ́ ẹ wá kàwé o sùlẹ̀ máa máa rìn kiri ni bó bá wọ pyjamas àwọ̀ bùtù sí a máa rọ́ kiri kámpọ́ọ̀sì kò ní lọ kíláàsì nígbà tó bá wá tó ìgbà exam sílé àwa wọnú kíláàsì nínú exam ọ àwa gbé chip bó bá ṣe pọ̀ tó rè bó bá ṣe ń kó chip ló máa kó textbooks bó ṣe ń sin sẹ́sẹ̀ báyìí ló ń sin sápá ló ń sin sítan nígbà tó sún school pẹ̀lú examination ma practice ìsúlíà ni wọ́n lé kúrò níléèwé ìwọ wá dúró níwájú tèmi ìwọ sọ pé o gra mo sọ pé kò ń ṣe graduate ló fẹ́ sọ grandma ló fẹ́ wí ìwọ. ẹ dúró ná a ní kí ni achievement rẹ fọmọ pé àwọn ẹgbẹ́ aláṣìífà làwọn bí báyìí. bẹ́ẹ̀ni ẹ wo ẹ wo ẹ ní sùúrù sùlíà òun ló wà lórí ìdúró yìí ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó sùlíà ìwọ náà sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjókòó là ń sọ níbí. Ah, ah. lẹ́yìn ni. ok ẹ bá wa gbẹ́rù My room is um, room seven. Okay. Yes, Ebam Shilakupo. Okay. Thank Okay. Thank you. <laughs> wọlé kẹ́ wá wo how beautiful my room is. Ah. mo tún ráyọ̀ yàn ní jẹ́lẹ̀ ní mọ́ o. bọ́mọ mi why. mo tún ráyọ̀ mo ní appointment mo láti catch up pẹ̀lú bye bye bye. Mommy, you know you know. má worry. darling má worry ṣé bí mo dẹ̀ ti mọ bí ń sìn yín má wá wọ ẹ pẹ́ ti gbọ́. take care of yourself darling. Love you, baby. Love you. Let, let's go. Mo bínú wọn. ṣé glo lọ́ra ló ń sìn. glo lọ́ra ah, ó dà pé glo yẹn gan-an lèmi náà fẹ́ máa lò ó sí. nítorí pé látìgbà tí mo ti dé wá fúnlé ọdún yìí gbogbo àwọn ọ̀rẹ́ mi tí mò ń pè lórí nọ́mbà mi yìí gbogbo ẹ̀ ni ò lọ ó tiẹ̀ ti sún mi ẹ̀mí ò tiẹ̀ lé léyìn mọ́jà rè. sẹ́rọ̀dọ̀ bàbá àgbà bó ti jìnnà tóun òun ni wọ́n ń lò kódà bẹ́ẹ̀ bá ṣe é pè báyìí ni mò ń débẹ̀ nílẹ̀ ibo ń débẹ̀ ilẹ̀ haúsá bẹ́ẹ̀ bá ti ń pè ní òmòdé bẹ́ẹ̀ ṣé wàá rọ́dọ̀ wọn sanyàn rẹ́ mi tí máa ń wá látàdà ṣẹ́ o bẹ́ẹ̀ bá ti ń pè báyìí ní òmòdé bẹ́ẹ̀ èyí ń wá kiri ìlú èbó kọ́ jẹ́ àsọ̀rọ̀ díẹ̀ ká mẹ́nu kúrò. èmi náà mọ̀ pé ní wide range in fact promo oríṣiríṣi lọ́nà máa ń ṣe ṣó wá rí ọ̀rẹ́ mi kan sọ fún mi pé Glo Infinity kan lọ́tún ṣe advert ẹ̀ lọ́wọ́ sí pé two kobo per second ṣé lóòótọ́ ni. kò sí rọ́ọ̀mẹ̀ ṣé wàá rèé tí wọ́n ṣe ní ìsìn Glo Wonderful ni ah. bẹ́ẹ̀ bá pé mínítì kan àwọn ni ó sanwó tó bá tẹ̀lé irọ́ ni bẹ́ẹ̀ bá pé mínítì méjì àwọn ni ó sanwó tó bá tún tẹ̀lé. Ah, mo wá mo wá mo wá òun lèmi náà fẹ́ máa lò. ẹ mọ̀ ń lò ó kódà ó dáa pọ̀. ah hey Glo ṣé bá yín yọ ṣe kí n fi. Ah, ah. dákunjọ jẹ́ n rí ọ. ọ̀rẹ́ mi. sálíwá ẹ̀ rà mọ́ ni. mo ń bọ̀ mo ń bọ̀ sùlíà. ẹ sọ wa òkè. pẹ̀lẹ́ báwo. ẹ jọ sálíwá ṣe bá ọgbọ́n kan tí sákì ṣe fún mi láti fa mi tì. mo kúkú gbọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ìjà àti sákì yìí ti ń pọ̀ jù aṣọ ọmọ kékeré mọ̀ a máa lọ́kọ bímọ ẹ má dọ̀tá ara yín. sẹ́yìn wá ni ó mọ disgrace mi má bínú sí i èmi náà mọ̀ kó dùn ẹ̀ gan e, ṣùgbọ́n education wà important ilé ayé kò sírú iṣẹ́ tí wọ́n lè ṣe kò kọ́ṣẹ́ tailor ni o kò jẹ́ mechanic ló kọ́ ni ó máa need education ìwọ náà wọ ọmọ tó ṣe business center yìí òun náà máa lọ sí evening school ó wà important. èyí ní mi ìwà education àbí whatever jọ torí ẹ náà mo ti wá rí ọ school yẹn àfà àti bad business wà hàn. Ah, ah, ó sì wà hàn náà tó bá fẹ́ ṣe jam kan pàápàá wàá ṣe diploma àbí kó ṣe part time wàá kàn gba form ni. in mind mo le start all over again eh. your son assist me. ah ah by force by fire màá assist yẹ. n kọlu ẹ ṣèbí nọ́mbà yẹn náà ló sì ń lò. Eh, nọ́mbà yẹn mo ṣì ń lò ṣùgbọ́n màá send new glow number mi sí ẹ. o ah, dà àwọn glow lèmi náà ń lò so as i glow to glow. ah o dà bẹ́ẹ̀ o ṣé ọ̀rẹ́ mi. ìgbà wo padà. Ah, títí next week ṣá máa padà tí n bá ti dọ̀hún ọ̀rọ̀ yẹn náà ni màá lọ yanjú straight pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Hello and welcome to Cine TV. Are you experiencing any problem with our mobile app? Kindly contact our 24-hour online customer service. You can call us or send us a WhatsApp message on plus 234 8036 334229 or on plus 234 8090717512. Our agents are always ready to respond to any of your complaints. To join the Sinwan family, all you have to do is download the Sinwan mobile app on Google Play Store or on iOS Store. Don't forget to also subscribe to our YouTube channel to enjoy free, hilarious and entertaining content like Jennifer's Diary, Industry and many more. You can also follow us on all our social media handles at Sinwan TV. Sinwan TV! Nollywood at your fingertips! Mumbai bye. tún lè léyìí gan. Hello Owólabí ah, èmi náà mọ̀ ni Jennifer. ah Jennifer kí ló dé ń bolo wò lọ láti jọ yìí. Ah, Owólabí kọ́ sùúrù ah, Owólabí ọlọ́run mọ̀ ni ò pa mí àmì accident ni pẹ̀lú kẹ́nọ́ accident níbo kẹnu ó ré bọ́ sínú kànáàlì gbogbo àwọn èèyàn tí ń bẹ́nu kẹnu ó mọ̀ ló kú ọlọ́run ló ní mo mọ̀ ọ́ lùwẹ̀ bí ìṣèwẹ̀ jáde nú odò nu o. kẹnu ó ré sí kànáà wo wo wo ẹni Jennifer máa gbé yẹn wá kẹnu mi lèmi fẹ́ rí o kẹnu mi ni mo fẹ́ rí mi fẹ́ rí kankan. owó labí kọ́ sọ ọlọ́run mo ní mọ́tò mọ́ mo lè yàn ló mọ̀ kú anyways mo kàn ní ìsọfún pé kẹnu ti ráì stọ̀f o. Jennifer máa gbé yẹn wa pẹ̀lẹ́ mi máa gbé yẹn wa. o. keno ti pa rẹ́wúráì stuff. tọkọ fẹ́ lọ́bí ìjàmbá láti Ha? lórí burúkú màá lọmọdé kẹ ṣé torí oorun ọjọ́ kan tí mo sùn pẹ̀lú ẹ ló ṣe ṣe ayé mi báyìí. Ah ṣe é tu e. skẹ́sì bó o wá ni. kò ní bàjẹ́. how far with the cars. ah fifty b. ni bàbá yẹn sọ pé òun máa aláìsọta àjẹlé fifty bay. Ah, fifty bay ló lóun máa ṣá fifty bay ni. skẹ́sì ọ̀dẹ̀ bá ń bẹ kọ́ pajú ẹ̀ dé kọ́ sí hundred. ah hundred mo ti bẹ̀ sí eighty fifty ló sọ pé òun máa san dámadáma mo ti ń bẹ pé kó gba eighty gan ni ó ní pé rọ. ah skẹ́sì mọ́jọ́ ta ọyọ mi owó yìí fẹ́ fi padà sí èkó kí n lọ sí education mi padà eh? ah, fifty ó dà bọ́ọ̀bà sọ fifty sọ́ọ̀sán lẹ́sẹ̀kẹsẹ̀ ni báńkì yá ni ẹ̀wọ̀n máa ṣáṣu lẹ́sẹ̀kẹsẹ̀ ni straight away right away. sọmọ pé ní fifty náà ni commission rẹ wà. Oh, kọ́wọ́ ti dẹnu ni ẹ̀bá ti sanwó nìyẹn yeah let's go. ṣé kenú iná òun á ta fifty ṣé fifty ó bọ̀ mí nu school báyìí ah, ìwọ̀n ọgbọ́n dá sí ni o fifty thousand tí ń ná tán lẹ́ ìmúra sọ ìmúra profession ah, ìmúṣe fine girls ọlọ́run fifty thousand ọlọ́run ṣèyanu. Sir, sir, sir, um, what about the test you talked about? When are we having it, sir? Well, merely so? It all depends on my mood. Okay, sir. Um, but sir, to make me so be time or date, so I can prepare, sir. I don't know. Okay, sir. Tó bá wọn prepare, tó bá wọn kó prepare. Please, get out of my sight. Okay, sir. I'm happy, sir. Sir. Good afternoon. Good afternoon. I'm shey. Òjó. Ẹni kí wọ́n rin sàn. Ìwọ ni oúnjẹ Ṣèyí. Bẹ́ẹ̀ni sàn. Ó ti dà. Wo bí tó bá fẹ́ràn ààrẹ, kó make sure pé o rí mi ní ọ́fíìsì mi by eight p.m. tonight. Okay, sir. Or else you will be fired. Okay, sir. Right? Ah, eight p.m kọ́lọ́n ló máa gbà wá ní ọgbà yìí. ọ̀rẹ́ mi ìwọ náà sọ bẹ́ẹ̀ because ogun fire fire fire yìí kò fẹ́ yé mi mọ́. a ṣe bọ́ lọ́wọ́ ogun top top top this is how we do it in Zimbabwe. Taki ọ̀yẹ̀yẹ́ mi o ọ̀ràn létí ni pé education is the key sorry graduation àjọ graduate ẹ̀ ni hmm. èmi Sulia but graduate ń graduate but say you surface, ń say you surface. but say business ń say business but ṣe office ń ṣe office ọ̀tá ò ní yọ̀ mí ńlò blọọsì hmm, hmm. sáàkì bẹ́ẹ̀ sì bá dá ni àwọn ò ń tún ọlọ́run fi ọ lè lọ. aqui. Jenny baby oh, Jenny baby oh, Jennifer, Jenny Jenny baby, Jenny Jennifer, Jennifer. Ah ah, a friend in this is a friend in this o. Ah ah, o ṣe gan-an ni. Ayọ̀ báwo ni? Ṣé o kí o? Báwo Fine thank you, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin lọ lectures lórí twelve to two kan sí. ok meet ọ̀rẹ́ mi tí mo sọ fún yín pé màmá bá a gbé fúngbà díẹ̀ hmm. Jennifer lórúkọ ẹ̀. Jennifer. Simba lórúkọ. nice meeting you. same here you're very welcome feel at home ṣùgbọ́n same nílé ẹ̀ mi lọ nìyẹn. Eh, all right yeah take care all right. all right later. okay see ya bye. Mm, Jennifer wo feel at home wo. Ah ilé wa kékeré náà rèé o. ó mọ̀ ṣáì ṣáì ṣáì gan ọ̀rẹ́ mi kí ni kí n wá fi ṣe lálejò báyìí. ẹ àlejò kẹ iṣẹ́ ò bá pẹ́ ni a kì ó yá mú admission form wa. good afternoon sir. good afternoon. yes sir. may I help you. yes sir I'm here for my course registration sir. oh yes you want to register. yes sir. what is your name. Motunrayo Robinson sir. Motunrayo Robinson. yes. how old are you. I'm 21 years old, sir. Really? Yes. Motunrayo. Hmm? Do you have any boyfriend? Oh, solo. All right. Come back later. Ah, but sir, I need to complete my course registration. It's very important, sir. Keep checking back. Ah, but sir... <coughs> Please. Hold up. máa expect ẹ o ṣe. Mary báwo ni. àǹtí mi káàbọ̀. ṣé wàá okay. oh all right. bí ṣe ń wọlé bọ̀ ní compound lọ́sẹ̀ mo ilé ìdìkan tó ń drive red jeep jade. ṣé ìbàyí ló ń gbé ni àbí ta ló wá wá. ìbàyí kan ló ń gbé èmi náà náà wá big sister mi lérí àná kò wá wò mí. big sister kí lorúkọ ẹ. àǹtí jọládé. gbogbo big girl. àǹtí ah, mi ẹ mọ̀ wọ́n ni. Ah, mo sọ náà ojú mi ò gbọ́dọ̀ tọ̀ mí jẹ kí ni tó wá ṣe ń má why invite her for party that's all. Who wá shaking? Why invite her for party. ó why invite her for party. yeah in fact <laughs> arrangement gan-an wá fún sìn. Mary oromọdé ẹ ò máa wòdì ìyá ẹ ló máa ṣá ṣó ti gbàgbé bí ṣe ṣàlàyé fún ẹ̀kan tó ṣẹlẹ̀ sí nígbà tí mo wà school ni. Ah, ah, kí ni kí ló ṣẹlẹ̀ ẹ ṣe forí mọ́tò <laughs> àṣẹ ẹ̀ ẹ̀yin náà fẹ́ lọ pàtí pẹ̀lú gbogbo ṣú ẹsẹ̀ yín tó dàbí adélébọ̀ yìí ẹ̀yin náà fẹ́ lọ pàtí ṣé pọ̀jù àwọn tó tò yá ẹ̀ lè lọ tò ẹ ṣáà wọlé ẹ wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sọ fún yín mo lè jù yín lọ. ìjọba bí ọ̀rẹ́ mi tó set wa up nìyẹn yes àtijọ́ kan náà oh my god ṣé kò yẹ kó fi tèmi ṣàríkọ́gbọ́n ni mo bí eṣíkò èkó fi tèmi ṣàríkọ́gbọ́n òde campus òun bá wọn kẹ́gbẹ́ wọn ṣàrìstò wọn lọ pàtí ṣé òun rori ara ẹni mary. àǹtí mi mi kò fẹ́ mọ bí a change máa jáde níbẹ̀ ni. dákẹ́ ẹnu ẹ ọ̀rọ̀ wo ló sọ ẹ ṣé wọn kì í fún ẹ lówó ńlẹ̀ ni tó bá ti wá fún ẹ lówó tí ò bá tó ẹ why am I your sis call me and I will give you. àwọn ìmú fa ẹyìn o kíláàsì ńlá làwọn ìwà o ilé àwọn tí ẹ kí sùlẹ̀ sọ́rí jẹ́rífà ọmọ bárìn rèé yẹ́ẹ̀s òòrí káàrẹ̀ gan àwọn ẹmẹ̀wá ẹ̀ gan lè àwọn bíìsìkẹ̀ rè ó yẹ kí nǹkan jẹ́ bíìsìkẹ̀ náà ilé ní kámpọ̀sì gan àbí. What is the meaning of all this? Why would you keep me waiting for this long? No vex, abeg. We been no get water. What do you mean you don't have water? Eh? How many times have I told you to move out of this shithole you call a hostel? No I beg, upgrade yourself, please. No vex, no vex. We'll do something about it. I beg, do something about it, Sapo. Because I don't have time vex. for this. Eh? I do. Now Martinsfield's Anomaly album out now with smart hit Necessary sometimes featuring Chinko Echo and Trod. Sometimes when I go down on my knees and pray, I don't even know what to say. Why? Why are you alone, my baby, like you? You supposed to be Shiriri. Secure the bags featuring Fouls the Bad Guy. Judice. Show Me, and much more. Download or stream now Martin's Fields Anomaly. The album is out. Grab a copy today. Talent skill and talent skill and hunting. <laughs> wọ́n ṣe talent um, competition kan outside school ni de fe lọ. ah bàtà yìí rèé ah ah eh òun náà ni òun ni mo ní ìbejì bàtà yìí lábúlé mm-hmm. eh, boutique kan ní aládé kí ló kọ boutique tí ó mọ àwọn sábà mi lórí o ibẹ̀ mo ti rà á. nígbà tèmi lọ fún summer lamẹ́ríkà ni mo rà. ọmọ lamẹ́ríkà. Ah, ah. yes máa lọ in fact macy's mall gangan ni mo tiẹ̀ ti rẹ̀ lè. macy. Mm-hmm. ọjọ́ kan sá èmi náà dá amẹ́ríkà. fà kí ló wá rò lọ tuntun yìí. Hmm. Hmm. ọjọ́ kan àwa náà lọ Amẹ́ríkà. ló wá délùú Lagos ló wá ń ṣe jù spray-spray. jẹ́nifà jẹ́ni bèbí o jẹ́ni jẹ́ni bèbí jẹ́nifà jẹ́ni bèbí o. well mi ò ṣàṣìrò pé o ní láti máa yá mọ́tò láti impress just be yourself ṣé bó ṣe mọ́ lọ́rọ́ lé ayé o. ọ̀sẹ̀ bí o ti mọ̀ ìwé náà lọ lè sọ báwọn ṣebí sílífà spoon náà fi bí ọ kí náà fi bí a ọjọ́ ẹ mọ boru post kí mo manage life mi tọ́lọ́run fi ṣèyanu. Hmm. tó bá gbélé lọ lẹ́nu èwo ló wá fẹ́ gbé lọ lọ́la. wọ́n lọ sọ̀rọ̀ báwọn mo sì sà ní ọ̀la ọ̀la yóò tẹ̀kí ara rẹ̀ so orí gbogbo àwọn biscuit tọ́wọ́n máa ń rìn ta ìpalkejìn lásán ni packaging ni wọ́n mú ń ṣe bọ́bá ya jeeps lẹ́nu hmm. wọ́n ya sport car lọ́la hmm. bọ́bá abẹ́ ó pé where is your jeeps wọ́n ní ìsinmi eh, mechanic bọ́bá ní ah, àbíkọ́ ní and I selling it. yes, ọmọ ìyá bàtà, wọ́n yà sọ. Kọ́ lè belongs, kọ́ lè wà, kọ́ lọ, ó yẹ kó yí ọ̀nà ọkọ̀ ti, kọ́ lè in the right place. Jennifer, mm, right place tó ti yé mi, mo ti gbọ́. Hmm. Kẹ́nì, ó mọ̀ ga o, Èkó mọ̀ ti ṣéǹdì gan-an. Ọ̀rẹ́ ni gbogbo títí àmọ́ kó sínú pọ́stò kankan àkó sínú dis. <laughs> potholes and ditches. yes ó rí gbogbo flower tí wọ́n gbìn yìí ni gbogbo àwọn flower yìí beautiful. <laughs> Jennifer hmm? àwọn mm? flowers kì í ṣe burú fúfa beautification of Lagos State ló rìn Lagos State ti improve gan ọ̀nà ti da free healthcare education oríṣiríṣi mi tẹ́lẹ̀ káyé incentives tẹ́ kò ń ṣe wọ́n tún encourage wa ká máa san tax torí ara owó tax náà náà fi ṣe gbogbo nǹkan tá à ń rí Lagos State has really really improved under the leadership of Governor Fashola wọ́n ti try. try àmọ́ follow wọn náà ni àbí àmọ́ sọ orí kẹ́ni kí n tiẹ̀ wá arọ́kùnrin kan sọ́ọ́rí bó ṣe upgrade bó ṣe gbé flower bíi purification Lagos state un kókò nìkan wá gbé flower owó kọ́ gbìn sínú ayé mi sọ́ọ́rí bó ṣe tẹ́tí tì yìí ah kókò nìkan tẹ́tí tì owó sínú ayé mi sọ́ọ́rí gbogbo free education free health cafes kókò nìkan wá ṣe free owó sínú ayé mi ọ̀kẹ́ni. olè ní oníjẹkújẹ ní ẹjẹ nífà olè ọkùnrin ọkùnrin ọkùnrin kí ló ń fún ẹ ní ọpọlọ pé bóyá àwọ̀ fúnra rẹ̀ gan-an kàwé ẹ̀ tán kó ríṣẹ́ gidi kó dẹ̀ wá all right àfi tó bá jọ ọkùnrin ló fún ẹ lówó. ọkùnrin ṣẹ́gidi sọ́sọ́ yẹn kẹ́fẹ́ sí ọ́fíìsì in the office. mo ṣiṣẹ́ office. yes ṣé mo ṣe lọ báyìí. ó dà ó dà mo ti gbọ́ tó bá tẹ̀ ṣe office wàá ṣáà god given talent ẹ wàá lo gift ẹ ó dẹ̀ lè acquire skills oríṣiríṣi wo pearl tí mo wọ̀ sétí èmi ni mo ń ṣe aṣọ tí mo wọ̀ yìí náà ara àwọn creations mi ni àwọn ọmọdé tún ń ṣiṣẹ́. a mọ̀ pé fashion designer ni ẹ́ but talent sẹ́mi ní talent ní ìmọ̀mọ́ kankan ọ̀jẹ́ mo má lè jùlọ báyìí. <laughs> Oh, oh god. kí ló dé. oh gist and gist ó yẹ kí n ti yà mí tán ní un náà. ọ má bínú alọ́tọ̀nù wájú. wájú long lọ́hùn longs journey dákújẹ́ ìnáwó bíi brt lane kí n fi musa fis lane. brt lane kò fẹ́ wọlé kù mm-hmm. jennifer jọ máa lọ straight. kí ló á le tóun. ah a ní kó máa lọ straight èkó wọn ń ṣe bẹ́ẹ̀ àhà ó lè gbórí bí a ti wò ó wọn á já ticket twenty five thousand naira fún ẹ lẹ́yìn tó bá impound mọ́tò ẹ̀ ṣáà máa lọ straight. kí ló á le tóun. Sebi kí n kàn gba BRT fi bọ́ sí surface cleaning sáànà gba débi eh, race course. o mm, ná dé race course. Mm. owó kékeré ní BRT o tó bá tún lò lọ gba one way lásán one pound mọ́tò ẹ̀ wọ́n á sẹ̀ǹdẹ̀ lọ mobile court wọn wọ́n á tún wá sẹ̀ǹdẹ̀ fún psychiatric evaluation. ah kí láà lè tó òun psychiatric aláìsí pórí mi yí Sebi kí n kàn gbọ́nà ni kéèyàn lè fi sap kó débi tó mọ́ dé on time. ẹ eh, nǹkan tó ń tẹ̀ láti sọ fún ẹ ni pé torí ẹ bá pé ìwọ náà ò ní gba ibi ojú ọ̀nà tí àwọn èèyàn ń kọjú sí tó ń bọ̀ tó mọ̀ pé ó lè ṣe àwọn èèyàn léṣe àbáwọn tó bá fẹ́ sọdá. èkó ìmọ̀ tí a lè gan òótọ́ ló sọ láìsàn bá yá mútàlá jí o pé kí n lọ fi ọ̀pẹ́rẹ́sì o mi ṣe gba houston kan ní ọ̀ràn láìsímá. o lásìmá. ẹ lásìmá wọ́n sàmú mi ó ní houston tí ń gbà yíwọ̀n kí ń gba houston bí o. à bá bẹ̀rẹ̀ sí ń pìtẹ́ni bá a sì fún ẹ̀ ló mo mọ fásọlá ni mo pẹ́ ìfáwọn mọ̀ fi mí lẹ̀ kíá yín àpàlájà aláàjì ẹ̀dọ́kan wá gbé mọ́tò yín o wọ́n ti impound ti mọ́tò yín o ń bá sádànù ó ṣe kí ni sálẹ̀ náà ni à kẹ́ni ìṣe wa ní sá báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí tó ti ń ka ọ̀fẹ́ǹsì fún mi pé impersonation ehm, bribery corruption. Eh, eh. o fi mọ́tò lẹ lójú ọ̀nà ó sá lọ. àmúyá sap straight èèyàn mú sap lẹ́kọ̀ọ́ ni. Hmm, ó dáa. alájì gan ń bá mi sẹ̀ràn mọ́. Eh, ah. hmm, tó bá ráyè wájú iná kan ń ṣò bá park. páàkì ni mo mọ ọwọ́ mo fẹ́ change. iná iná pọ̀ ń bí mi rí iná e, pọ̀. èmi ló yé èmi mo mọ mọ́tò bá ráyè wájú bá ń ẹ kí n pa mm. all right. ṣe tán á change over padà. all ah, kí mọ́tò yìí mọ̀ fọ̀sẹ̀ yí a ò ká mú ká sí ọ̀nà kẹ́ńsó lẹ́fù. Jenny baby mm. wọnà kó tó ṣílẹ̀kùn. ọmọ lè lọ́ọ̀kì ìwọ ṣá kọjá báyìí kọjá báyìí nù. mi ò mọ̀ bóyá oògùn gan ló lò fún mi tí mo fi gbé mọ́tò fún wọn àbí òṣì. sílẹ̀kùn opens opens kíni wo Jennifer má bínú mi ò lè ya ẹ́ mọ́tò mọ́ èyí tó fi mọ́tò aláàjì dáràn tó sá lọ mi lè jẹ́ ó ṣe fún mi bó dẹ̀ ṣe wáyé gan mi ò ní driver's license lọ́wọ́. Ah, Kenny bó o lè ṣe sọ̀rọ̀ báyìí ṣebí mọ́tò aláàjì nù you're my best friend. má bínú kò lè ṣeé ṣe mọ́ wọn lè ya mọ́tò mọ́ ó dáa drop mi wájú kí n mú cabs kí n mú lórí àwa. kí ló ṣe é tó mọ ọ̀kadà ẹgbẹ́ ẹ̀kọ́ ló ń gùn. kẹ́ni kémi ó gọ̀kadà ó sáàrí combination mi peace girl kì í gun báyìí. combination kí ló wẹ̀ mo rán ẹ láṣọ rẹ̀ ìdíwọ́ ni aṣọ ṣàn bàbá àgẹ̀ kò fi máa jẹ. kẹ́ni mo wọ̀ọ́rì ojú àtúnarí owó àkàlà máa gbóni lérà sí àṣẹ. ìyá kan. Jennifer Sulia kan o ayé tòrò kan Jennifer ló wà. Jennifer Sulia kan o ayé tòrò kan ṣo. Jennifer Sulia kan o ayé tòrò kan. Jennifer Sulia kan o ayé tòrò kan ṣo. Jennifer Jenny bèbí o Jenny bèbí o. Jennifer. Jenny baby oh, Jenny baby oh, Jennifer. Jenny Jenny baby Jenny Jennifer. Jennifer. ayé tòrò ṣo. Jennifer. Jenny bèbí o Jenny bèbí o. Jennifer. Jenny bèbí o Jenny bèbí o. Jennifer. Jenny Jenny bèbí Jenny Jennifer. Jennifer.